Now, yìí ojú ọgbà alágbọ̀dọ̀ bàbá rẹ̀ ẹ̀jẹ̀ àti ìdè alágbọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ náà àti ọ̀dọ̀ àtúnmá ọlọ́pàá ẹ̀rọ kan òkè kọ́. قل قال رسول الله صلى الله عليه وسلم وإذ يلوم يلوم ما تسوي أيها الحج على صلاة النبي صلى الله عليه وسلم رزقي في بعدين وبعدين ثم فات ثم سجد فيه وفي صلاة أو محبات عبرين لوري وصولي لوري مكان أو عدة أبي أبي لوري عليك قبل عدوة النكاح تقول لي وصلت فهو لها النبي صلى الله عليه وسلم ومن عرفه قلوب بالطائف ومن كان بعد عدوة النكاح فهو بمن اغتيال rántí pé wọ́n wá lọ gbà lẹ́gbàá náà ti ìdáhùn ìyẹn ní pẹ́ tí ó gbà rẹ̀. الذي هو آخر هدي الرجل عليه ابنته أو تقتله عليه صلى الله عليه وسلم قلني إن كنت أرجو قلت لك قم بالدنيا òun ní àkọlé ní ìbá ti fún ọmọ tí a ń bí lóbìnrin àbí ẹ̀tún jẹ́ ọmọ ìyá rẹ̀ ní obìnrin. àwọn ọmọ ẹgbẹ́ wọ̀n àwùjọ ìlà ẹ̀mí. àdínkù ní ìgbà tí ó sàlàyé fún wa òun làwọn kan tí àwọn àjọ sábà tó ti lóye ní èyí. tó ń sàlàyé nípa pẹ̀lú àbí àti àwọn nǹkan bíi tí àwọn ọmọ ń gbà tó tó ti dé aṣọ ìlú ní ọ̀dà àti ọ̀pọ̀ ní o àbẹ́lẹ́ ọ̀fẹ́ fẹ́ yìí o ẹ̀mú ìbáyìí wá ẹ̀mú epo wá ẹ̀mú gàrí wá ẹ̀mú ráìsì wá ẹ̀mú oṣù wá òun náà gbà lẹ́nu nígbà pẹ̀lú ìbáà wọ́n ní gbogbo ọdẹ bá gbà tó lè pé àti yìí tẹ́lẹ̀ lórí pàfẹ́tì ọmọ ìdìbò tó ní abẹ́ ọmọ yìí lọ́pọ̀ òun náà ní àfìgbà kan náà àbí sọ̀rọ̀ ọmọ rẹ̀ kọ́lá ó lè ní gbogbo kan náà pàrọ̀ obìnrin lórí gbogbo obìnrin lórí gbogbo láti lè sọ̀rọ̀ lẹ́nu. èyí tó lè jẹ́ àwọn òbí àbáwọn ẹbí náà ní èyí tí ẹ pé wá gbà lẹ́gbà tí wọ́n lè fi lọ. ṣé ọ̀rọ̀ yìí àwọn àfáìsìn wọn kò sí jù lórí ẹ̀ èyí tá a sọ yìí àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àwọn ìlú ìgbéni ní àwọn ìlú ìgbà wọlé àwọn tí wọn gbà wọlé àwọn tó fi hàn ní kọ àti ìgbè ọ̀gá náà fi àná. wọ́n àwọn ẹgbẹ́ wá sí فقط من سعدي عليكم صلى الله عليه وسلم قيل في من يرغب في أن علي تزوج ابنته فاشترط لنفسه مالا wọ́n ẹ̀tọ́ jẹ́ hánì tó jẹ́ ọmọ òṣèlú wọ́n ló náà fi ọmọ rẹ̀ obìnrin lọ́kọ́ ó sì sọ́jà pé ó bákan náà arí àwọn nínú àwọn wọ́n ní wọ́n ní sùúrù anáwó sábàjá ìbílẹ̀ta fàáfíwọ́n wọ́n ní ẹ̀kọ́ sùúrù wọ́n ti ọmọ náà rẹ̀ tí ó yẹ fàáfíwọ́n òbí lọ́kọ̀ọ́. شرط بنفسه عشرة آلاف قل يوم àgbà william ẹ̀rẹ́dẹ́ eh, ten thousand dirham ní orí ẹ̀ tí wọ́n ló dẹ̀ fún àwọn sàkè àwọn tí ó fẹ́ di hajj wọ́n mú kí so kò sí kan tó burú gẹ́gẹ́ bí àwọn ẹ̀sìn ọ̀sẹ̀ lónìí nígbà tí wọ́n tó lè fi kéèyàn ọ̀gá kankan lọ́yà àwọn mọ̀lẹ́bí àgbàgbà àgbàgbà àgbàgbà yìí èyí tí a kan sọ pé wọ́n gbìyànjú láti máa ṣe àwọn yìí ní ah, ìfúyẹ́. Rúbẹ̀. ìyàwó àwọn àwọn òwe pé èkó làwọn náà rẹ̀ ti dèbò inú ìdáná fún àwọn ènìyàn. ọ̀pọ̀lọpọ̀ ní tẹ́lẹ̀ wàlímọ̀ ọ̀pọ̀lọpọ̀ wàlímọ̀ wàlímọ̀ ni ọkọ̀ yóò ṣe wàlímọ̀ àyàfọ́ ẹgbẹ́ wọn ti wà ní àdéhùn púpọ̀ ẹgbẹ́ wọn dáná àti náà kúkú ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn ìyàwó ní wọ́n ṣe ń bẹ̀. tó kán àtọ̀ pẹ̀lú ọmọ yìí o pẹ̀lú ọlọ́pẹ́ ẹ̀kọ́ yìí o ẹ̀ẹ́dùn kaba yìí wa àánú kaba yìí wa tó bá ẹ̀kọ́ wà náà tó bẹ̀ pé àwọn èèyàn ti yín kò sí ìgbà ẹ̀mọ́ ẹ̀mọ́ jẹ wa àti wọn lè ti jẹun sẹ́kẹ̀tì tó tí wọ́n sọ bẹ́ẹ̀ adébẹ́yìn ìdàgbẹ́sọ̀ rẹ̀ ìdàgbẹ́gbà wọlé rẹ̀ sẹ́kọ̀ pé àwọn onímọ̀ rẹ̀ lálàáfíà ìjọba àti ìsọ̀rọ̀ wọ́n lè mú àwọn akáàbò wa ti àwọn ọ̀sára tí wọ́n da àwọn kankan àwọn kankan lórí káńpẹ́jẹ̀ lórí ìwé àwọn ọ̀dọ́ ìlú ọmọ tó ọlọ́ọ̀ta. 阿拉那四十五岁了，就是那个，他们两个，不，天气可不怎么样，就是可能比较干燥了，啊，下雨也容易，雾大了点，所以就多一点。 tọ́jú ọ̀gá òsínlẹ̀ pé àdébì tó fẹ́ ọ̀pọ̀lọpọ̀ kájú náà tó tó tó ọ̀nà akúndùnìta tí àwòkẹ́rẹ́ ti jẹ́ ìlú látọ̀jú ẹni ẹ̀fẹ́ fẹ́yàwó máa ń sọ àwọn èèyàn ń kọ́ bàbá rẹ̀ dà ìyá rẹ̀ dà tẹ̀pẹ́ ṣẹ̀ríyàwó ní kí wọ́n béèrè ìyá lábẹ́ kẹ́sì pé kátó fọ yà pé afẹ́nà bàbá tó jọ kó ti wọ́n jẹ pẹ̀lú ṣùgbọ́n ní àkókò ní onígbò eléyìí báyìí sílé mi náà ọ̀ nílé àwọn láyé nù kó bá ti ẹ̀sìn ọlọ́gbọ́n tó lọ Yorùbá pọ̀tù àwọn alájà tẹ́pẹ́ Yorùbá tó kàgbé àwọn gbà pé àwọn ọ̀tẹ̀ ẹ̀fọ́ níyàwó ẹni tá à ń gbélé ní ọwọ́ lélẹ́yìn olóyún wọn bá dé tó ẹni ní ní àtàbẹ̀ ilé oṣù ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pọ̀ mọ́ áfíríkà lọ́dọ̀ tó wáyà ní ààbẹ̀ ìtàkùn ọlọ́run náà sọ ẹgbẹ́ tó ní àkídà àjọ̀dọ́lára ẹgbẹ́ àkídà ọ̀rọ̀rí tó bẹ́ẹ̀ tó lọ sáré tó lẹ́yìn rẹ̀ ó sì lọ́wọ́ tó yíwọ́ láti lọ́ tó lẹ́yìn rẹ̀ ẹgbẹ́ àríwáwọ̀ ní káàkiri bọ̀dùgbà ní wà táwọn ọgbẹ́ káwọn tó lẹ́yìn rẹ̀ lọ́wọ́ ìgbésẹ̀ táwọn ọmọ sí wọn ni lọ́mọ sáà sí ìyẹn ti nípa ìmọ̀ ìtọ́sí ìrẹ́lẹ̀ kan lọ sí ìlú òun nítorí pé wọ́n bá ìdíyẹ̀wé ní ọkàn àwọn èèyàn nígbà máa ń wọ́n lọ ilé ìwọ̀n nígbà alùpùpù náà ni wọ́n lè máa rí jẹ́ ìdùkẹ́ náà kó ní tiẹ̀ káwọn ọjọ́ máa lọ bẹ̀ látara bẹ́ẹ̀ ó lè kó àgbákò àfíríkà àwọn ìkókó rẹ̀ wọn bọ̀ pé ìkí òun lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ pé àrọ̀ ọ̀gá kò tẹ́sí àrọ̀ àyàtọ̀ bá òun lọ pé bàbá náà a máa ń fẹ́ ní ẹ̀yìn rẹ̀ ọlọ́run tó dára àwọn ẹ̀kọ́ sọ́ra fún ọ̀gá. Thank you àtọ̀wájú tí bàbá tí ò lẹ́yìn rẹ̀ láti fi rí kálò ní mọ̀sálásí kájúká sí àwọn tó níwájú yá rẹ̀ òun ló jẹ́ ìgbọ́mọ rẹ̀. káwọn tó bá ti ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ wa táwọn rí pé àwọn ìlú àfidà burúkú ẹ̀kọ́ òun lẹ́nu ìwọ́n náà gbẹ́gbẹ́ ń pèsè sí ìlànà rẹ̀ ni àti àwọn sábà ń tún lẹ́yìn rẹ̀ ó súnmọ́ sábà ní mẹ́rù sí ẹ̀sìn rẹ̀ kò látara bẹ́ẹ̀ láti lè sọ ọ̀rẹ́ lára àwa lè tẹ̀lé ní tẹ́sílà òun ní tún ní ẹ̀yìn rẹ̀ láti lè sọ ọ̀rẹ́ lára kó lè fi aburú àfidà rẹ̀ tó tọ́ fẹ́ kí ẹ̀ ṣe àjùkù sábà wà fẹ́ẹ́ gbé àwọn àfẹ́ sọ ní ìpẹ́lẹ́ pé àtẹ̀ nígbè ara sábà lọ sílẹ̀ pé ànígbè ara ọ̀pọ̀lọpọ̀ kan lè rí tó ti sò yóò ti hájú pẹ́ ní ọmọdé àdéhà kò tètè lára lẹ́yìn ọ̀tẹ̀ ló ní ìpẹ́lẹ́ pé ẹ̀ sílẹ̀ bá náà ni kí á sì ní ó máa lọ nítorí aburú rẹ̀ bó ti pọ̀ tó bó ti kó bá àwùjọ ìgbà tó bá lọ ní àfihàn ìgbà tó bá lọ ní àfihàn tó bá lọ ní tó bá lọ ní tó sábà fẹ́ jáde àwọn èèyàn lè kó sí aburú rẹ̀ ọlọ́ọ̀ padà lè sọ àwọn. Ìgbàkúwà ti pé àwọn ọmọ tí wọ́n bá ní àwọn àṣàwà ẹ̀, ó máa ń ní pípa mìíràn tàbí àgbájú ìpàkàtàn kúrò lọ so àwọn ọmọdé ìka ẹ̀ka ìdíje ìròyìn tó jìnnà tó ti tó jinlẹ̀ láti fa àwọn onímọ̀ ẹ̀yọ lápẹẹrẹ ní ti dídára nílé àwọn ìyàwó lápẹẹrẹ ìrìnà ọkọ̀ ọ̀rọ̀ ní pẹ́yàló dídáfẹ̀ẹ́ lọ́rọ̀ àwọn èèyàn wíwá láti kó ọ̀rí dáadáa àwọn wá

àwọn lọ́sẹ̀ ti jẹun fún àwọn àlejò tí àwọn tí ìyàwó bá pè wá náà fún ara wọn àwọn ló sá jẹun tó àwọn ọmọ ẹgbà mi náà ti ṣe ẹgbà ìgbà ìsìn ní jẹ ẹlẹ́kẹ̀ẹ́jì eléyìí ẹgbẹ́ ló sọmọ àwọn ẹjọ́ bá tó fẹ́ yìí gbọ́dọ̀ wà fẹ́ àwọn ọmọ mi sáwọn ara lé àwọn ta lọ́wọ́ nígbà mi mo sọ̀rọ̀ àwọn ọmọ mi ẹgbẹ́ àwọn mo nẹ́sẹ̀ sí

tòkẹ́ni pé àfi ń tako òfin tẹ̀lé àkókò pé kí ẹ ṣe nìka ìdíwọ̀n nǹkan wẹ̀ ọ́ bọ̀ tàbí wà tí ó ṣe máa wà láti wípé àwọn àwọn ọjọ́ àwọn pálíbà tó yẹ kí wọ́n àgbà yìí sì ẹni pé ìwọ tó tó tàn pẹ̀lú ẹ̀ fún ìwọ yìí tó bẹ́ẹ̀ fẹ́ ju ọmọ àtàrà rẹ̀. ẹ tó ti bẹ́ẹ̀ náà á ti mọ̀ ọ̀rọ̀ wọn. Thank you níparí ẹni tí mi àwọn àwádìí yóò lọ dáadáa lọ́jọ́ kan lóyún láti sọ ní pé ṣé ìtọ́jẹ́ mi ní ìlú ọ̀hún tí ó wà àbí ìyá àgbà ni wọ́n ló fi alọ fún ọ̀rọ̀ ẹ̀mọ́ ẹ̀fẹ́ ọlọ́fẹ́ òfin àwọn àlọ́. wọ́n láti wá lọ bí à mo ti fẹ́ kíkà ló wá bẹ̀rẹ̀ lé bí à àbíkẹ́ ẹ̀ máa ń fi lọ pé mo ti fẹ́ sáfún kẹ́yìn látà pé kéèyàn pé à máa fún ọlọ́mọ lọ́fẹ̀ẹ́ máa fún onírọ̀rùn ó sì gbọ́ ọmọ nìkú àwọn ẹ̀rọ máa ń yẹ láàrin fún àti fún wa nínú ìyàwó náà má sọ fún méjì mẹ́ta lọ ó sì mú wa ó bá jẹ́ bí àkókò fẹ́ kọ́ kan ó sì mú wọn nílé lórí ilé wọn nílò fún máa lọ dẹ́kun ẹ̀mí fẹ́ yá sọ ó sì padà dẹ́kun rẹ̀ ó bá dẹ́kun ní à ó máa ń fi àyà pẹ̀tọ̀ ẹ̀kọ́ tẹ̀ ẹ̀kọ́ máa yín ẹ̀kọ́ tẹ̀ ẹ̀kọ́ máa yín mo ní kó wà pàpàkọ́ ẹ wo kì í ṣe tẹ́sán lẹ́yìn wọ̀ ẹ̀ lọ́kọ́ ẹ̀ lé bàbá ìyàwó ìbàdàn ọkọ àgbẹ̀rẹ̀ ìyẹn tó ṣe tó ṣe kí ní kí nígbà tá a bá ṣẹlẹ̀ àwọn tí ìṣẹ̀lẹ̀ àti abẹ́rẹ́ ìtọ́kùnrin àwọn ọ̀dọ́ máa ń lọ ọ̀dọ́ tó ń lọ àlẹ́ rọ́jò ọ̀gbọ́n. tẹ́lẹ̀tì ẹnì kò takó pé àwọn àta wa tẹ́lẹ̀tì tẹ́lẹ̀tì àti ọgbẹ́ ìpòsẹ́ tó takó àkàtọ́ ẹ̀kọ́ kò bá ti takó tẹ́lẹ̀tì gbé wa tẹ́lẹ̀tì tó bá ti takó but a ní fún àṣà ìlágbára tí a lọ lágbára pẹ́ àrùkú pẹ́ pé àrùkú ṣẹ̀ríà ni ṣẹ́gẹ́ tí ní so agbọ̀rọ̀ sínú wọ̀n tí wọ́n dínà ni wallahu ta'ala àlẹ́ Ìjọ́ àwọn ìwọ̀n